ibi tá wá ń lọ lénìí òun náà ni pé bàbá mímọ̀ àti ìkẹ́kọ̀ọ́ àti kan kọ́mọ lẹ́kọ̀ọ́ ni wọ́n fi gbajúmọ̀ láyé ǹjẹ́ sà ọdún wo ni bàbá bẹ̀rẹ̀ sí di ṣọ́ọ̀kì mú báyìí tán bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ ní kéwú fúnra ra wọn ǹjẹ́ ńgbà tí wọ́n ti wá bẹ̀rẹ̀ lọ́dún tí wọ́n bẹ̀rẹ̀ sáwọn àsìkò kan wà tó sọ pé ah mo fẹ́ sinmi bóyá kan lọ sabbatical leave bí àwọn alákọ̀wé ṣe máa ń ṣe tí wọ́n bá iṣẹ́ àbí hatta akhiri lahadọ̀ wípé nígbà tí bàbá tẹ̀mí tó fẹ́ jábọ́ lára wọn tí wọ́n fẹ́ lọ pàdé ọlọ́run ṣé tó ń kọ́ yàn kéwòn ní sà anakumullah. ọlọ́run kó fẹsẹ̀ wálé náà. àmín. àwọn ìbéèrè yìí ìbéèrè tó su'alun wajih. akramakumullah ìbéèrè tó dáa ni bàbá ó gba ṣọ́ọ̀kì mú wọn máa fi kọ́ ọmọ ń kíw kí márkàzì tó bẹ̀rẹ̀ ni. torí wọ́n ṣe bẹ́ẹ̀ láǹsàrù dín wọ́n ṣe bẹ́ẹ̀ ní mọ́rkàz ìtàn e a ṣe mọ́rkàz yẹn e? ìyẹn e a lè sọ pé fatra tuntun fatra tuntun yẹn bàbá bù ú wípé tó bá di khamsa wa ishirin sana ìyẹn pé tó bá di robo corning twenty five years àwọn á stop àwọn á wá kọjá sí taalifat karamakumullah gẹ́gẹ́ bí Imam gazali ṣe ṣe karamakumullah publishing eh? publishing mm Literacy. literacy kan di ọ̀tọ̀ ọ̀tọ̀ kan di Hmm. so nǹkan tí wọ́n máa fi mọ̀ wọ́n ń sọ lẹ́nu pé bí Imam gazali ti bẹ̀rẹ̀ ni ẹ̀ ó ṣe tedris fúngbà kan ó sì ní tawakuf ó wá kọjá sí ìmá ṣetíra ìmá ṣetíra yẹn ni Imam gazali fi gbẹ̀yìn ó fi gbẹ̀yìn ìgbésí ayé ẹ̀ so àwọn náà fẹ́ lò bẹ́ẹ̀ so bọ́dún wọn á kà í pé ok Markaz àwọn dálẹ̀ ní 1952 tó bá di 1972 ogún ọdún nìyẹn <laughs> tó bá di nineteen seventy seven twenty five years nìyẹn so ìgbà tí wọ́n wá ṣe wọ́n máàkì ọdún mẹ́wàá oúnjẹ aṣara sanawat so wọ́n wá máàkì ìṣirin sánà tó jẹ́ ìṣirin sánà yẹn ni wọ́n ṣe ní nineteen seventy two tí wọ́n dẹ̀ pé sumowul amir ọba lọrin zulkornin gambari rahimahullah wípé kó wá wípé àdàmúkàrà nílọrin balógun gambari. Akramakumullah so balógun gàǹbarí àwọn àlèpé ní asatir rárá but àwọn kí sọ̀kan dìmọ̀ tó yá sí pé ó ní bó ti rí ẹlẹ́ni tó bá mọ̀ àwọn àgbàlagbà sì mọ̀ tán yẹn ni pé Àdàmú Kárà yẹn ìyá rẹ̀ bí àlìjẹ̀nú ni so òun ló wá sọ̀rọ̀ wípé òun ó rí alukurani dé òkun òun ó rí dé òkun. a rí kurani dé òkun. ìyẹn ni pé nẹ́ṣirù òun ó gbé kùránì dé òkun òun ó tàn ká tí ó fi dé òkun tí ó fi dé òkun so ló bá fi dé òkun yẹn màá náà ni pé Islam ó dé yóò dé gbogbo ilẹ̀ Yorùbá dẹ́kọ̀ àdàmúkàrà àdàmúkàrà náà máa ń pè ní àdàmúkàrà àdàmúkà ṣe tà. ẹ eh. eh, mo rò pé àwọn àfáà súlẹ̀ ah, ó kà ṣe tà so àwọn tí ẹ ti fi ṣàwàdà táàtì àwọn àmọ́ pé a bọ́ sójú a bọ́ sójú ẹ̀ àwọn ti fi ṣàwàdà láàárọ̀ yìí àdàmú kàrà àdàmú kà ṣe tà eh. so òun ló sọ bẹ́ẹ̀ àmọ́ lọ́hun ò jẹ́ kó mu dé òkun yẹn. òkun àwọn wá nìyí ádámù làwọn ń jẹ́. Allahu Akbar. àwọn wá mú kúránì dé òkun kọba lọrin wá kó wá kó wá kó wá ṣe kó wá ṣáhádà kó wá báraka ẹ̀ so nígbà yẹn so ọba lọrin dẹ̀ wá ọba lọrin ṣe. She... Ìlọrin Agége yìí náà gba alálejò sí nílé àwọn ájì ìṣàò kọ́lọ̀n kó kẹwọn so gbogbo Agége pé ń jọ́nà àwọn èèyàn pé wọ́n ń fún kàkàkí kàápùn pàápùn ti yọ ní ap ní tó ń dàlù sí báyìí tí wọ́n ń fún kàkàkí gbogbo ara gègé ń tú jáde wọ́n wọ́n so but níjọ́ yẹn ìgbà tí wọ́n yóò fi dé wọ́n ń ṣe mutamar lọ́wọ́ nínú mọ́ṣíláṣí ń bì mutamar tí wọ́n ń ṣe lọ́wọ́ yẹn bàbá ló jálísà bàbá ló hẹ́ẹ̀dì ẹ̀ gbogbo àwọn ọmọ Markaz tó jẹ́ àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ ti kọjá sọ́dọ̀ Ọlọ́run ìyẹn ní 1972 1972 akramakumulasa tí wọn àwọn ti jáde o akramakumulasa àwọn ti jáde akramakumulasa àwọn náà wà ń jókòó Sheikh Haraji Suleiman adamallahu hayatahu ó wà ń bẹ̀ Eh, sheikh yunus ikirun wọ́n wà ń bẹ̀ sheikh yaya agodi wọ́n wà ń bẹ̀ so gbogbo wọn wà ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn ibẹ̀ ni bàbá tí wá sọ pé à ah, tó bá di hamsa wa ishirin twenty five years táwọn bẹ̀rẹ̀ tedris so àwọn ó stop wọ́n sọ ọ́ níjọ́ náà ẹni tó bá ẹni tó bá ń gbọ́ tó bá wà ń bẹ̀ a máa jẹ́rìí ẹni tí ò dẹ̀ gbọ́ kó máa jẹ́ ẹ̀yìn khabarul fa'idatul khabar so ẹni tó ti mọ̀ tẹ́tẹ́lẹ̀ kó máa jẹ́ lazimul fa'ida. ziyadatul so ba kò wúlò fún mọ́ kò ń ṣe pé kò wúlò fún so bàbá ibẹ̀ yẹn lójú wípé bàbá ń bá kíní bọ̀ but àwọ̀ kíláàsì a máa kọ́ wọn ẹ bàbá ń kọ́ wọn ní gbogbo gbàtà ń wí bàbá ní sọ́bjẹ́tì tí wọ́n máa ń kọ́ wọn. títí di 1972 yẹn kódà ju 72 lọ so àwọn fùsúlù tòjìhíyà eh, rábíà dé tòjìhíyà bàbá ń kọ́ wọn but ìdádì yẹn dé rábíà bàbá ò ti tàdírí wúlátá ní àtàlítà rábíà bàbá ò ti ní subject ń bẹ̀ ẹ̀ mọ́ ìyẹn látìgbà tí Sheikh Raji ti dé láti mọ́sárì láti Cairo òun bàbá ò ti ní subject bẹ́ẹ̀ but bàbá bàbá máa ń wọbẹ̀ wọ́n máa ń wọ́n máa ń káàkiri gbogbo classes wọ́n á wọbẹ̀ wọ́n á kọ́ wọn wọ́n á wọ́n á ṣe so bí bàbá ṣe ń ṣe nìyẹn ìgbà tó wá di seventy eight. seventy seven ló yẹ kán dúró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán sọ. wọn àwa dúró seventy seven. wọn dúró torí àwọn nǹkan kan ṣẹlẹ̀ kò jẹ́ kí bàbá dúró. mẹjìlá markaz àwọn tó dàrú dàrú ni ò jẹ́ kí tàkìtù yẹn kí wọ́n lè dúró lórí pé àwọn bẹ́ẹ̀ ni nítorí pé bàbá kọ wàsíyà fún Sheikh Raji Allahu Akbar adamallahu hayatahu kò sí mò ń yan yàn gbà ẹ̀ mò ń yan lájínà o. bàbá gbé fún ajiraji sheikh alhaji bẹ́ẹ̀ ni tó ibi tó bá ka parí ẹ̀kọ́ èdè tó bá gbọ́ ipá àwọn dákẹ́ máa bọ̀ wàsíyà tó ń ṣe bọ̀ nìyẹn kò dẹ̀ sẹ́ni tó gbáwájú kò dẹ̀ sẹ́ni tó irú ẹ̀ tún wá lẹ́yìn tiwọn kò sí bàbá ò sọ pé ìwọ ni gbaṣẹ́ mi bẹ́ẹ̀ bá fẹ́ ṣe fáàrí yẹn nísìnyí Sheikh Suleiman Raji nìkan ló lè ṣe nìkan ṣo akọ́rọ́mọkọ́mọ lọ́sàn so nígbà tó a di pé inú mẹ̀jìrà márkázì tí wọ́n tí wọ́n dàrú àwọn tó dàrú ni sísà sájìrájì tájìrájì tó fi resign Sheikh Raji resign kódà lẹ́tà tí wọ́n fi kọ resignation bàbá lẹ̀ sí lọ́hà gbogbo wa la lọ kà á bàbá ní kí ni Rájí fẹ́ sọ pé mo ṣe kí ni mo ṣe fún tí ó fi resign nírú àsìkò yìí nírú àsìkò yẹn so seventy seven ni Hájì Rájí resign ní dèdè ọdún tí 25 years máa pé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni